Hébérù orí kẹjọ. ǹjẹ́ pàtàkì nínú ohun tí à ń sọ ni èyí àwa ní irú olórí àlùfáà bẹ́ẹ̀ tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlá ńlá nínú àwọn ọ̀run ìránṣẹ́ ibi mímọ́ àti ti àgọ́ tòótọ́ tí Olúwa pa kì ṣe ènìyàn nítorí a fi olúkúlùkù olórí àlùfáà jẹ láti máa mú ẹ̀bùn wá àti láti máa rúbọ nítorí náà olórí àlùfáà yìí pẹ̀lú kò lè ṣe àìní ohun tí yóò fi rúbọ nísinsìnyí ìbá ṣe pé ó ń bẹ ní ayé òun kì bá tilẹ̀ jẹ́ àlùfáà nítorí àwọn tí ń fi ẹ̀bùn rúbọ gẹ́gẹ́ bí òfin ń bẹ àwọn ẹni tí ń jọ́sìn fún àpẹẹrẹ àti òjìji àwọn ohun ọ̀run bí a ti kọ́ Mósè láti ọ̀dọ̀ Ọlọ́run wá nígbà tí ó fẹ́ pa àgọ́. nítorí ó wí kíyèsí kí o ṣe gbogbo gẹ́gẹ́ àpẹẹrẹ tí a fi hàn ọ́ lórí òkè. ṣùgbọ́n nísinsìnyí ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù níwọ̀n bí ó ti jẹ́ pé alárinà májẹ̀mú tí ó dára jù ní í ṣe èyí tí a fi ṣe òfin lórí ìlérí tí ó sàn jù bẹ́ẹ̀ lọ nítorí ìbáṣepé májẹ̀mú ìṣáájú ni kò ní àbùkù ǹjẹ́ a ti wá àyè fún èkejì nítorí tí ó rí àbùkù lára wọn ó wí pé